thank you maravilla, no sé qué me presencia. Bum, bum, Ah, ah, ah. Bum, bum. Ah, ah, ah. No sé qué vengo ya, no se me de verdad. Si ayer sentí y no sé qué vengo llama y no sé qué vengo llama me predencia. boom, boom, ah, ah, ah. boom, ah, ah, ah. No sé qué vengo ya, no se me verdad Si ayer sentí y no sé qué vengo llama y no sé qué vengo llama yo saca lengua Je je me trémousse en barraco, depois dou no pé. Se ganho na loteca, tomo todo mé. Boto fogo no barraco, depois dou no pé. Eu vou plantar bananeira no meio da praça, vou me aplaudir. Vou contar piada velha, e pra me agradar, vocês vão ter que rir. Vou passar a ser bacana, pois com essa grana tudo é natural. Vou trocar champanhe por brama, caviar por cana, você é genial. Se ganho na loteca, Genial. ofiri kuma se de kyɛ mu so ɛnsa ano ɔtɔn onua ne kofi pɔn ɔde awura ewu ɔgya ni wo kofie nante ni a ha. ɛnɛgya ne ne kofi pɔn ɔkɔbɔtɔ ti omu osa ɔno so owu afa no a wɔnim ara iyi kofie kofi o ti ase akyerɛ mi yɛ iya bɛbrɛ se adeɛ akyerɛ se awura ewu ɔna mi yɛ owi ayɛ mi wɔ. abɛbrɛsɛ akɔbatɛtuo ne misa wɔde so wɔwu afa no a menim ara ibadwe kɔdwe ɔte ase adwerɛ mie abɛbrɛsɛ adeɛ ateɛ sɛ mɛbɔ na medie sponsor the baila. Thank you. tó bá fẹ́ lówó kó má ṣe fọ́lé fọ́lé o. ẹ̀wà tó bá fẹ́ lówó kó má ṣe fọ́lé fọ́lé o. fọ́lé ṣùgbọ́n rọ̀ mí kó má ṣe jáde rẹ̀ o. kéré kéré kéré o kéré o kéré o lọkùnrin lóbìnrin lọmọdé lágbà o lọkùnrin lóbìnrin lọmọdé lágbà ó ń ṣe wa ó ń bẹ̀ wá ó ń ṣe wa ó ń bẹ̀ wá ó ń ṣe wa ó ń bẹ̀ wá ó ń ṣe wa. Tout le monde la bonjour.